tòtí ọlọ́run bá fẹ́ fún wa ní kó wa wọlá bí òun ọlọ́run ti tó kó mọ́ sàgbẹ́ fi dáadáa rẹ̀ kó tó kó kárí oníkálukú wa. àti ọlọ́run ti kánà wọ sàálẹ̀ nínú àánú rẹ̀ bákan náà wípé ní kí ọmọ sàgbẹ́ ọ̀rọ̀ wa lẹ́sọ̀. àwọn tí wọ́n sọ pé no voice no voice ẹ̀dá kan ṣe voice ń tu wà báyìí. sọ̀rọ̀ àìsàn ló yẹ kí voice lọ́wọ́ báyìí. ẹ̀rọ ti dáa lè tó bọ́ ìdìbò wa. náà orí ti àjọgbéyẹ̀wò ní dédé àkókò yìí òun náà ní ohun tó jẹ́ tọ́pìkì wọ́tà tó ti dààmú. alihamudulilayi náà nígbà tí akọ tọ́pìkì náà tán ẹ̀mí ìtàláyè ní kọ́mẹ́ntì ẹ̀nìyàn bẹ́ẹ̀ ìgbọ́kọ̀ ti bí ẹni dáhùn kọ́mẹ́ǹtì yẹn náà ó sọnù ọ̀rọ̀ rẹ̀ wípé ní ìwọ náà ti ẹ̀ lọ́kọ̀ kíra kan alihamdulilayi ẹ̀yẹ ìdèkí kiri ẹ̀yọ kan òun náà ní báwa náà ti kiri mọ̀ ìlà ti pọ̀ kò dẹ́ ṣe méjì tọ́lá kì í ṣe mẹ́ta jẹun pẹ̀lú bákan náà tún yìí pé ní ní academic line àwọn tó fi pé ní ó ṣe pàtàkì ń kọ ọ̀rọ̀ academic tọ́lá ti pé ní oṣù ọ̀sán àwọn tó síwájú òun náà lọ́wọ́ ìwà àtàláyìmọ́tò tí o mọ̀ mẹ́rin bá lóun kan bẹ́ẹ̀ náà lè ṣe pé ní ọ wà ní àkọọ́lẹ̀ tó bá bẹ́rù bẹ́ẹ̀ wọ́n tọ́jú àwọn tí wọ́n jẹ́ ìjùwọ́n náà máa kẹ́kọ̀ọ́ báyìí náà táwọn náà fúnra máa kẹ́kọ̀ọ́ ní táwọn fúnra máa kẹ́kọ̀ọ́ tí wọ́n ọwọ́ gba irú àwọn fúnra bẹ́ẹ̀ èyí ń lápẹ́ ìtì bẹ́ẹ̀. ọ wá ní pé ní bí lọ sí ilé ẹ̀kọ́ tẹ̀síwájú sí kọ́mọ̀tì ọmọ lórí ẹ̀kọ́ ìdájọ́ àti sánáwì ọlọ́run ọ̀sán àwọn ọmọ yìí náà onígbàtọ̀ kan báyìí nìyí ọ̀hún sọ wípé ní gbogbo àwọn sẹ́yìn náà padà ń pè lápá tẹ̀sí ń pàtàkì wọn ń pé olóògùn làwọn náà láyé nìkan ni wọ́n ní torí bọ́pọ̀lọpọ̀ wọn bí ẹni wíwọ̀ parí sálẹ̀ ìlú wọn parí wòye. ṣèkà ádámù lọ sí ìmọ̀lọ́ ìtọ́jú kan gbà wá láti káyé òun ìjẹ́ wọn mọ̀ ẹ̀kọ́ mọ̀tì tó bóyá kò ní sá afẹ́sọ̀tò ní kátà ní yorùbá lọ béèrè lọ́wọ́ àwọn tó bá ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀ tó wà ní mẹ́rìndínlẹ́ ọ̀pọ̀ àwọn kejì òun ṣe sáyẹ́wì nìkan ní ìṣọ́ọ̀ṣì tó wà lọ́wọ́ tó bá kó náà nìkan bá tó ní pẹ̀lú alihamudulilayi aladali wọn náà lọ fún ìṣòro ti pé ní wọn eh, náà ti ẹ̀jẹ̀ òun ní afẹ́kì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tá ní àbẹ̀lọ́ sùdánù wọ́tà aláìpé ní kọ́mùsà náà tíra bàtẹ́ tó fà yìí ọ̀rọ̀ sọ́lá ìlú ara wọn ní ọgbà lórí rẹ̀. nínú ọ̀rọ̀ ìtìsíwájú ètìrà kọ́lá tí kò láfẹ́ fà wọn nínú ọ̀rọ̀ ìtìsíwájú iṣẹ́ adamu kan àwọn bá àwọn bá lẹ́nu àwọn àtìláàpù àwọn àwọn sálàpù àwọn àwọn sálàpù wà lẹ̀ yorùbá jáde orí báyìí wọ́n ní ṣe ń pẹ̀tù sí pé ní ibi sọ́múlì ọjẹ́ fáwọn tíra fíkìú fáwọn tíra àdì sọlọ́mọ́tò tíra fíkìú tíra àdì yìí kò síbi yóò ti fẹ́ ṣe lọ́rùn tí ò ní bùkátà sí méjèèjì ó bùkátà sí àdì àmọ́ kò ní gbọ́ yìí ó bùkátà sí fíkìú ìdáyé tíra yìí ní ẹ̀bá jí inú tó bá ní pé ìjọ tó fún ọkọ̀ tíma ìlú òfin tẹ̀sí torí pé wọ́n ní pé nínú wọ́n sọ wípé ní ọjẹ́ nǹkan tó ra ọmọ láìsí àdínísí àti dídíwù ọ̀hún náà mọ̀lẹ́gbẹ́ wọn ti ní nǹkan tó lókọ̀ nínú nǹkan tí ó ṣe é ṣe kó wípé tá a bá la yọ kó ń ọ̀rọ̀ ìtìsíwájú tíra yìí kọ̀ bá dá púpọ̀ ọmọ bàjẹ́ ìpele síbi nǹkan tí ọ̀fẹ́ tó múlẹ̀ èyí ń bẹ. wọ́n á sọ pé wà nínú ìhà náà lè yàtí ìwú ọ̀gbọ́n àlàkọ̀ àbàtì àìjà àìjà àdì. wọ́n ní bẹ́ẹ̀ èyí tọ́jú ọmọ wọn lè yí ti ṣe ní àwọn ọ̀rọ̀ tí wọ́n mú sáwọn sọ̀hábà lọ́rùn wọn lọ́jọ́ mọ́ wípé wọ́n mú sáàdì náà sí lọ́rùn àbí wípé wọ́n wọ́n ti fi lè pọ́jọ́ mọ́ pé wọ́n mú sáwọn sọ̀hábà lọ́rùn ìjẹ́bẹ̀ wà nínú sọ̀rọ̀ èsì ń jọ mọ́ èyí tó pọ̀ jù ń bẹ̀ wọ́n fún táwọn sọ̀rọ̀ bá wọn èyí tó jẹ́ ọ̀rọ̀ sọ̀rọ̀ bá wọn tó wà nígbà tó fẹsẹ̀ múlẹ̀ ní èyí mọ̀ wọn pé mi parí ìwádìí tí mo ti pẹ̀lú kíra náà èyí rèé wọn tó wá kọ wípé ní èyí tó jọ mọ́ wípé ní wọn mú táwọn méjì náà lọ́rùn táwọn wípé ní tàbá fẹ́ kàtíra yìí o tán bá dà nẹ́bí sọ ń bẹ̀ àti wípé ní tó látara báyìí èyẹ ni sọ wípé ní bí wọ́n sọ ń bẹ̀ ní wípé ìsọfájọ́rọ̀ ànábì bẹ́ẹ̀ wọn ò ń tà ànábì lọ́rùn o ìta ànábì sọ lónìí. mo wá bọ̀ àti ìtọ́jọ́ mọ́jọ́ mi tí wọ́n ní wọ́n fún dàrẹ́tì òun náà. bóyá àwọn àgbàlagbà bá àwọn ni wọ́n ń sàkánjẹ wọn tí wọ́n ti da ojú ọ̀rọ̀ nìmọ́lẹ̀ ni Allahu ta'ala a'lam ìpè ní àwọn eléyìí àwọn sọ̀hábà kò wí eléyìí ànábì kò wí وقل ولكننا لا تخلو من فوائد من فوائد الترهيب والترهيب ومصالح الأمة ومصالح الأمة في أمر دينهم ودنياهم wọ́n ní gbogbo ẹ̀ lápapọ̀ náà kọ́ kò mórí bọ́ bí gọ́mọ̀tẹ́ àǹfààní ìṣenilójú kòkòrò tí di ṣe báyìí àti ìléni sákòrò bí mọ́tò báyìí àti ìjọ́mọ̀ jẹ́ dáadáa bá ti mọ̀ nẹ́bí sórí táwọn àtọ́ ìṣòsọ bí alimam ahmed bin hanbal rahimahullah ìfẹ́ program yóò fún ìgbà tó fẹ́ sọ kò sì bẹ̀rẹ̀ nípa díẹ̀ nígbà wọn bá tó ní àtìmọ́ yà káàkiri pé ìmọ̀ nǹkan kan fà fà kan kò ní fẹ́ pọ̀ ní ọ̀rọ̀ mi àmọ́ tó ti fẹ́ náà ọ̀kúndùn mẹ́lẹ̀ àbújá mi ní sọ̀rọ̀ àbújá ìta àbàtìrọ́sùn àti kátọ̀rọ̀ débẹ̀ àtọ̀ débẹ̀ náà wípé ní tá a bá ní àtẹ̀lẹ́ ìṣeni lójú kòkòrò pé wá lè ṣe báyìí nú ọ̀rọ̀ ẹ̀sìn àbí sákùn nǹkan báyìí nú ìtọ́jú ọmọ ẹgbẹ́ sí ó kéré sí inú nǹkan káfí tẹ̀lé pẹ̀lú àdìsá nẹ́bí àdìsí hátàn àdìsí hátàn nìyẹn kì í ṣe àdìsí mọ̀tò òkú àdìsí tọ́yé. náà wọ́n tún wá ní pé bí ọmọ ẹja ń fà bí ọmọ ẹja bí dáadáa fáwọn ọmọ ẹja bí inú ọ̀rọ̀ ìṣàtọ̀rọ̀ ayé wọn wọ́n ní pé kọ́dà àwọn ń tà wọn àwọn sáǹfààní pẹ̀lú ẹ̀ láwọn àkókò táwọn ń kẹ́kọ̀ọ́ nígbà mi báwọn tó síwájú àwọn náà ti sàǹfààní àwọn wá rí pé káwọn tó wá gbé jáde padà káwọn tó ń bọ̀ lẹ́yìn àwọn náà lè sàǹfààní báwọn ti sàǹfààní ló ṣàlùmọ́ sọ adébíyẹ táwọn sàǹfààní bẹ̀rẹ̀ táwa náà bá sàǹfààní nínú irú bẹ́ẹ̀ kábàá sàǹfààní bẹ̀rẹ̀ ló fi gbé wa ìtàbà sàǹfààní bẹ́ẹ̀ àkáyì ó kù káàtà àtìkìlẹ̀ ká tètè náà jẹ ibi láti na pé àwọn àbá àwọn akéwì ìjọra kọ́là tó kù nílẹ̀ wọ́n wá bó fẹ̀wò wọ́n bọ́ sínú sọ̀rọ̀ ìbò kọ́rí tó ṣe wípé níbi dọ́là tó ń ṣe wáyé ó dùn náà ó ti àgbàlagbà ti ìlú nǹkan mi ìlú ìlú nǹkan ọmọ ní ayé seventy eighty àbíkà láti fifty years after but tẹ ẹ bá mọ̀kọ́ bá nípa ìlú kọ́rí ní ẹnu tó jáde. ilé àgbàlagbà pàṣẹ àwọn àbájọ nìkan àwọn àbájọ nìkan àwọn àbájọ nìkan àbájọ nìkan nù àwọn àgbàlagbà nù àwọn ẹni ọlọ́run nù ẹ̀rọ béèrè pé ìjọ wà nínú ilé ẹni kẹ́kẹ́ wọn sọ yìí ní ìbùkọ́ rẹ̀ kọ̀dà ní kọ́dà tó kù kọ̀dà ní kọ́dà tó kù kọ́dà tó kù kọ́ mọ̀ dáadáa.

òun náà ni ọfà ti sọ wípé ní àmọ̀ràn mi fún aláàjì sàwùsí àrẹwà àṣùfàn lọ ẹni òbí ni àwọn aráàlú ìfúnjẹ ìjẹ́wọ́jọ pàdé nínú ayé ni ìjọba àtàlájà àrẹwà tẹ̀lé pàdé nínú ayé fọ́ṣẹ̀tì lẹ́yìn ọ̀ṣọ́ṣọ́ àpàdé màdàwà sọ̀rọ̀ níbẹ̀ báyìí ìpàdé yẹn ọjọ́ tí ìkan náà àwọn ẹ̀gbọ́n ní àdúgbò alájí tí wọ́n ń ṣílé wọn lọ́dún náà lọ́mọ èrò awọ́sí fáìlì mo wà ń bẹ̀ mo wà ń bẹ̀ pẹ̀lú bàbá kíkù náà mú ìjẹ̀bú ẹ̀fẹ́ ìsìn ní àwọn gan-an ni wọ́n yí pé ní èmi ní kí n ti bẹ̀ mo wá sí lẹ́kṣọ̀n yìí alájọ àlẹwà wà lórí ìdókòwò oníwọ̀nba náà ńlá náà ní ìpínlẹ̀ tẹ̀lá àwọn oníṣẹ́ ló ti ta kápáyà sí ọ̀rọ̀ sísọ yìí náà ṣùgbọ́n mo ti sọ̀rọ̀ yẹn inú alájọ àlẹwà dùn kódà ọgbà máyìkì wọ́n sọ̀rọ̀ pé a ah, èèyàn bá jẹ́ ọlọ́gbọ́n ọba rẹ̀ kó sáà sọ̀rọ̀ yẹn ń bọ̀ nígbà tó máa ń rí èèyàn náà lẹ́yìn ìgbà wọn tí mi tún mọ sọ́dé bíbí pé lẹ́yìn ìgbà wọn lórí ìdìpọ̀ tí ó so àjọ sọ̀rọ̀ wọ́n tún lè lọ́wọ́ fáwọn níbi tí wọ́n pàdé wọn sínú lé táwọn ẹjọ́ sọ méjì tó ní ẹ̀ sáàlà káwọn àjọ sọ̀rọ̀ àmọ́ ayé rà lóòótọ́ lórí ìlú yẹn náà wọ́n sọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ pé ní à ah, bàtà àwọn bàtí mo sọ̀rọ̀ àwọn láì pé à ah, nínú àwọn tó pé lẹ́sẹ̀ àwọn náà ti ti ní àwọn ti ní àwọn àbá bàtí mo sọ̀rọ̀ débi pé ní lílọ ní ti wá wọ́n lóye àwọn lẹ́nu tó ní ó yẹ àwọn lẹ́nu tó ní à ah, ó sàn bàtà bàtà ká àfa yìí lọ nínú àlọ́lọ́ àwọn èyí náà yẹ àwọn èyí náà yẹ fi àtiwá láti lọ rẹ náà ni. so kódà lọ́dún náà lọ́wọ́ wọ́n ná àwọn owó kọ̀ọ̀kan fún mi wọ́n fún mi lówó wọ́n wá ní pé a máa sọ̀rọ̀ ipe àwọn ọmọkùnrin sì mi wọ́n gba nígbà mi bí a ọ̀fíìsì àná gba wọn àdéhùn ìgbà. bẹ́ẹ̀ lórí ìdòkú yẹn náà nígbà tá a fún ọmọ ẹ̀sìn ọ̀gbẹ́lọ́ọ̀ pé ọlọ́run lẹ́yìn rírí tí ẹni ìlú òun fẹ́ẹ́ rí lè yí tó bá tẹ̀lé pé ní yóò àtẹ̀lẹ́kẹ̀ ìlú ọlọ́mọdé ọ̀pọ̀sọ̀ ọwọ́ ọmọ ọdẹ àti ní ìmọ̀ tó yá àdúrà àwọn ọlọ́run gbà àwọn ọmọ rẹ̀ pẹ̀lú ọlọ́run gbà ìpè ọlọ́run tó bá tẹ̀lé pé ní ìtẹ́ni ìlú òun fẹ́ ṣe ìsọ̀rọ̀ àti ìbáṣe tẹ̀lé lóhùn retí yìí tó bá tẹ̀lé pé ní yóò àtẹ̀lẹ́kẹ̀ ìlú ọlọ́mọdé ọ̀pọ̀sọ̀ ọlọ́mọdé ọ̀pọ̀sọ̀ ọ̀rẹ́ láì sáà so ìpàdé wò ju orí ìdókòwò nínú àlọ́ so àwọn tó bá dà sí mọ́mí náà wọ́n máa ń mọ̀ wọ́n sì mọ̀ láì mọ iye ìgbàlè máa sọ wípé ní tí ìbá ti gbé túrẹ́sì orin gbígbọ́ kò dáa orin kíkọ kò dáa ìbá sọ wípé ní àtúnà ah, àwọn tó máa fẹ́ra lórí ẹ̀sìn wò lágbájá báyìí òun náà ní kí ẹ máa lọ gbọ́ ó dàbí ọ̀rọ̀ bí ọ̀sẹ̀ kan sẹ́yìn èyí kan nínú àwọn ọmọ ìyá ìjọba ìgbé náà ọ̀rẹ́ àdìbáìsì mi ò wá ní ìsúláàbù náà wípé ẹ mọ sọ̀rọ̀ kan ìrọ̀wọ́ náà ní pé ní tọ́ba ṣe wípé ní ẹ bá lè aláwò pé àti islam bá aláwò pé èèyàn ọmọ gbọ́ òun ní àbí kí èèyàn ọmọ kọ́ ni wípé aláàjì àrẹwà lẹ́nu káwọn ọmọ gbọ́ òun á advice mi náà pé ìgbésẹ̀ mi náà ti lè má fi lẹ̀ sọ̀rọ̀ tó fẹ́ sọ fún mi nìyẹn sọ̀rọ̀ tó bá di pé ní ìjà àpàdé nínú ayé agbára yẹn padà alihamudulilayi àdá ọ̀tọ̀ Ini ibi tí mo wá fún ọ gbẹdẹ pé ní kí ni àwọn ọ̀rẹ́ mi yẹn òun ni ebi ah, ni àti lo ayé yìí àti bá adé gbé ẹlòmíì ìjọba sọ̀rọ̀ anikọ́dà adájà rẹ̀ wà náà ó sì nọ́mà bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀ńtàn bá gbàtì ẹ̀ ẹ̀ńtàn bá níbẹ̀ rẹ̀ ẹ̀ńtì yọba ti jẹ́ ìlú mọ̀ ká gbajúmọ̀ tán bá ti ní trọ́ọ̀tì ní lórí lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ti tọ́jú ìwádìí tó fẹsẹ̀ múlẹ̀ tó bá wá di ibi kódà tó yẹ fún táwọn ọ̀pọ̀lọpọ̀ òní láti èdè ibi ìtọ́wọ́ yìí ó pẹ̀lú tí wọ́n fi máa nù wọ́n sì fi dìímú. o túmọ̀ sí pé nínú ìdí ká ti gbé kódà tó kù wá láàárọ̀ yìí òun náà nìyí ká ti sọ lọ́wọ́lọ́wọ́ yìí ìdí yẹn ni pé ibi tá a fẹ́ sí ìpinnu bọ́lá sí ìtọ́lá ọ̀rọ̀ èrò owó pẹ̀lú nǹkan bí aláàjì ààrẹ wa ti fi kọrin mo wá advice mi pé ní kẹ́sí bí etí mo sì wádìí bí a fún ọkùnrin ní pòfẹ́sọ̀ ẹ̀lẹ́kọ̀ọ́ tàbí kìnnìkan ká má fi ìwádìí lẹ̀ ká má fi ọmọ lórí aspect àwọn tó débi sáyẹ́ǹsì nìkan irú ọ̀rọ̀ ẹ̀sìn táwọn yẹn tẹ̀lé ti kí n bitẹ́lẹ̀ mi ti mọ mọ́ rẹ̀ tìrẹ̀ ní àti fọlọ́mù sàánù wa ẹ fún mi ti kìnnìún fẹ́ kàn mọ́ jẹ́ kí ìwádìí àwọn ọmọ ọkọ̀ sí i lọ́sọ̀tì dáadáa torí wípé ní báwọn ti gbà pé báwọn ti wọn aburú bẹ́ẹ̀ táwọn kan dẹ̀ ń fọ́nù wọn ni wọ́n dẹ̀ tẹ̀lé wọn ni wọ́n tún lẹ́gbẹ̀ẹ́ ìdílé ká tó wọ́n ọjọ́ náà méjì ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni ní wọn ní fàtàwọ́ ẹ̀sìn ìmí yẹn lágbára ìmúlẹ̀ àti ìdúró alájà ẹ̀wà lágbára láyé ọmọ méjèèjì pé ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti fi pé ní bí wọ́n ká tó nínú rẹ̀. ẹlòmíì bàbá máa ń tẹ̀lé ìdó padà lóhùn látara ló ń bàbá yìí sọ́dọ̀ ọlọ́sùn ní hàn wọ́n tàrà lẹ́kọ́ ń tàtà ló ń kó wọn lápapọ̀. ṣèbí tí atẹ́sírìtì òun náà yìí tẹ́tọ̀ ní mẹ́tálẹ́kùn fi hikmati mọ̀jà máa ti lè tẹ́ wàhíyá wàsíyà nàbí sọ̀rọ̀ sọ́dọ̀ kọ́là tí ó pè ní wọ́n ní ọ̀rọ̀ ìbéèrè ẹ̀sìn kan lélẹ́yìí àbí ọ̀rọ̀ ìbéèrè àǹfààní kan rèé nípa ọgbọ́n àti òye tó wà ní ìsúnmọ́ ìyàwó ẹni. wọ́n wá ti wà ní ìyàwó sí ìyẹ̀kùn nàbí àmẹ́yìn tá a fẹ́ sọ ń bí yìí àtọ́lé ànábì mi fún ìmọ̀mú àdé ọgbọ́n fún ìmọ̀ ọ̀rọ̀ ànábì mi tó sọ fún àdé fún àdé tó débi tani ó lélẹ́ yìí á ah, ànábì sọ fún ìmọ̀ mú àyè nǹkan tí àjọrò ti mú nù nǹkan tí àgbọ̀dọ̀ mọ́ ní olú ni ìjẹ́ bẹ́ẹ̀ wà ní lóòótọ́ tó bọ́n bá di ìgbọ́dọ̀pọ̀lọpọ̀ yóò dì mú tó sì mọ́ lò agbọ̀dọ̀ sàlàyé ẹ̀ báyìí èyí wé ní ẹlẹ́ẹ̀kejì mẹ́rin ní ní àmàlùgbẹ́sì lé ní láti ẹ̀jẹ̀ mi dàrẹ́sì lọ́ọ̀ ìpínlẹ̀ dábìbò ní ọlọ́run tí ẹ bá ti ń tẹ láì tẹ̀sẹ̀ lọ́ọ̀ ẹ̀rẹ́kẹ̀rọ̀ àti ẹ̀kọ́ dàmì dáadáa ẹ̀dàkẹ̀bá wa sí ẹ programu yìí dáadáa dáadáa mo fẹ́ kó dé ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ti gbọ́ àlọ́ nínú kíṣẹ́ẹ̀tì aláàjì ààrẹ wa ó ti kí mo gbọ́ nínú ẹ̀fún ara mi ìtàn náà àwọn tí wọ́n fún wa tó máa ń ṣèbéèrè òun ló fi wípé ọ̀sán ẹ̀dá kò tóbi ọlọ́run aláàjì ààrẹ wa wípé nínú orin wọn wọn sọ fún àlẹ́ mi sọ wípé bàbá yìí bàbá yìí ẹ̀ torí pé ní irú ta tọ́tọ̀ yìí abùkátà sí pé alájà rẹ̀ wà jọ fúnra wọn kó dé sí ìbọ̀ òun lè ní ó sùn wá kárí káàkiri láti ní ẹgbẹ́ nínú ẹ̀bá wa tẹ láì lọ àṣì ẹ̀. tòtẹ́ wa ti tẹ̀lé ọ̀sẹ̀ sáfún ọ̀gbọ́n ọ̀kọ́ ìrọ̀lẹ́ kíkì ní yóò lè bá a rìn kó lè bá a jẹ́ correction fún ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ òdì tó ń kálí gbé káàkiri. irú ẹni ìkárí pé tó ń bá ti gbọ́ ọ̀hún lóṣù náà kó níwádìí lẹ́nu yìí ẹ mọ̀ bá lọ́rùn mi ọ̀la kó wọn lẹ́nu fúrọ́ọ̀sì sí yẹn níwọ̀n bá. káwa láwọn tó ti ń pé ní fúrọ́ọ̀sì wọn nú àlájẹ àrẹwà ni wọn ṣe kí ni wọn tẹ níwádìí rẹ káàkiri. ṣe pé ní ibi tí wọn mọ̀ jù ní sọ́mọ lọ́rọ̀ ni. ṣùgbọ́n ara báyìí nínú jíra yìí ọ̀ọ́lá ìgbẹ̀bí wọn là ànábì òbí eléyìí ànábì ọ̀sọ́ eléyìí ànábì òsì fi ṣe àtọ́ọ́lẹ́ ọ̀rọ̀ ìtọ́jú pa pẹ́pẹ́ nìkan sẹ́nu sọ ábàbí lé ànábì fún àdìgbò rẹ̀. káni tó ní nǹkan tí ọwọ́ àdìgbò rẹ̀ bá yìí tí ọ̀dà ló bá bọ̀ sí ìfúnfún ó sì há ní ìfìké ní ibi tá a dé yìí o ànábì ọ̀sọ́ bẹ́ẹ̀ o a máa bá alákọ̀ọ́lẹ̀ nínú àkọọ́lẹ̀ àwọn àgbàlagbà ni ẹlòmíì tó lù àtẹlòmíì tó lù nígbà tí wọ́n lè dé ni yẹ́wọ̀n tó ní àwọn àgbàlagbà lọ́sọ̀ eléyìí ànábì ọ̀sọ́ nínú àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ lè yí wà. sọ̀gẹ́nì kan wá tó fẹ̀ ká nípa náà àwọn fẹ́ ṣe àtúnṣe àdí àwọn fẹ́ ṣe àkọ́mọ́ àdí ẹ wá sọ̀gẹ́nì kan yóò tó wá ní àbí ẹ̀yìn yìí gbọ́dọ̀ tó kù lẹ̀ nítorí ibi tó ti jáde wá ẹ̀ ṣe láti wù bẹ̀ wọn. sọ̀rọ̀ ìbùkún ọjọ́ tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní ilé bá pariwo àti kọ́ńtà tí èkó tó ṣe wípé ní bàbá mi ò lọ́wọ́ àbúrò ẹ̀kọ́ hákùn òde ti dàgbàlagbà bá aládùúgbò nù ní tó náà ti fi kó àwọn ọmọ náà ti dàgbà yàtọ̀ mọ́ àdé àwọn èyí tí ò sí ń bẹ̀ ilé ẹsẹ̀ ìrọ̀sọ̀ àwọn táàbí ní òbí ìlú ẹsẹ̀ ìrọ̀sọ̀ ẹ mọ́ fi ẹni méjì àti ẹsẹ̀ àti àìmọ̀tán kẹ mọ́ fi kéde òkè mọ́ lọ sí ẹnu ọmọ ìbùkọ́ rí tíra ńláńlá mi sọ inú ìbùkọ́ rí iná ìbùkọ́ rí ní mẹ́fọ́ bu ẹ̀rọ mọ́ mẹ́ta ju mu àtìsí ìlànà ọ̀tọ̀ ìmọ̀ ọ̀tọ̀ nílọ́pọ̀ tòbí ìrànlọ́mọ̀ aburú jọ́kàn sẹ́nu bọ́ọ̀lù lọ́pọ̀ wáyé aburú jọ́pọ̀ gidigidi gan-an yóò kó òun fún nǹkan ibi níbi ìbátara rẹ̀ dé gbogbo ẹni bó tó bá ní wọ́n dé tí ọba kan sẹ́ńtò ní ma àdéhùn tó fẹ́ ní ìtọ́mọ̀nù àdéhùn ìgbèkú níyà kíra àwọn ọlọ́pàá yóò tàbí ọ̀kà ní rọ́bì ìdájí ó sì ń pa kíra tí wọ́n dábàá mùsọ́lá àdéhùn tó nígbà tó náà tuntun ní àdéhùn àná lè dọ̀rọ̀ àbá àdéhùn ẹ̀tọ́ fún bára ìmọ̀ fẹ́ni wọ́n wọ́n lọ́ọ́ ni mọ́gàjì aláìmọ̀ fẹ́ kí lọ́wọ́ àti tí wàá ṣe padà nǹkan ìṣẹ̀lẹ̀ wà lọ́sọ̀rọ̀ àtàdé mi ò lọ́wọ́ àlùbẹ̀ tó níyàn orin ta ti kéré kéré nínú orin ta ti kéré yìí ààrẹ lè ní ìfọkọ tiẹ̀ ní one thousand plus bí hajj sàlẹ́kì àdìhàjì mẹ́rẹ́ rọ̀kì àwọn yìí wọ́n kọ́ one thousand àti ta ti kéré olówó àti wọn lọ nípa àdìsí yìí náà nìyí. àtúwájú ìrìn àti ọwọ́ àtúntò kí ni ìgbà kí ni mẹ́rin hajj mọ́tàbù àwọn akọ́rọ̀ ní àdìsọ̀ náà ní ìlànà ẹni wọn mọ́mọ́ àbújá ó ní ìdí nǹkan ti ẹ̀ sára mọ́tà títí ní ìlànà tó ń tó ń bi àṣírí àwọn tó ń kọ rèé o tọ́lọ́ náà kí wọn pẹ̀lú ìmọ̀jú ní òwúkọ ojú wọn dá sí kí nínú wọn fa ìmọ̀ kẹ́kọ̀ọ́ jọ wọn kàn lọ́kọ̀ jọ wọn máa ń gbọ́ lásìkò ìmọ̀ ń gbọ́ àwọn ìtàwọn afáyín káàkiri ìrọ̀lẹ́ ìdẹ́mẹ́ta ìbáyìí ti lórí ìdúró ìbáyìí ti ẹ̀rọ àbáta láti wọ́n sọ bíbá àtẹ̀yìn tó ti gbà tó ti kọ́dà ìdí àwọn alátàwọn bíìmù náà àgbàtú ìsàyè ìgbàdùn ló bíìmù wọn náà tún sọ kàrámù bí ìgbàlá ni a kọ́dà ìdí wa da báyìí ó tún wá rú díẹ̀ ó tún yàtọ̀ sí ìdábà láti ìdí náà ń bò tó sọ àwọn ọmọ ẹgbẹ́ parọ́ náà ló lè jù báyìí ti sọ ibẹ̀ ọkọ làwọn. ọwọ́ wà ní síra ìkàlẹ̀kẹ́ ni wọ́n kó yá àdíjù ìrẹ́ àdí láti jáde ìmọ̀ nígbà tó ń bá wà ń ta àbí màdínà wọn bá táwọn ìràwọ̀ wà níta ẹ̀ mọ́tìkì ni mọ́tì mọ́ obìnrin rẹ ìwọ bá ń bá wù nínú àkọọ́lẹ̀ ìdúntọ́ wà nínú kíra yìí làtọ̀ yìí o fàyíṣà kẹ́ẹ̀nà sí ibi ìwádà tó bá dọ̀mọ́ yẹ̀kúnù káyọ̀dì bàbá yóò di òkúrọ̀ ẹ̀dá fẹ̀sà yá ti mẹ́ta lóyìn dr abdulrasheed wọ́n ní habibu ìmàlàyé àtìdágún ọ̀gá mẹ́rin kẹ̀dàbí dókítà ṣùgbọ́n tọ́sí ni ó ní àbíbù ìmọ̀láyé ó ní àbá àtúntàǹkè ní àbíbù ìmọ̀láyé ní olólùfẹ́ àwọn mílíọ̀nù ti àwọn èèyàn ó ní àtìzàbò ìkúlẹ̀ mẹ́rin tẹ̀sẹ̀bí àwọn àbá àtúntàǹkè tó ní àtúntàǹkè tó tọ́ bùrù sí òkú ọ́ ni wọ́n àmàbà àbíbù ìmọ̀láyé ní ọ̀pá ọ̀dùn gbogbo wọn lọ ṣe ká tó lù àbá àwọn náà nígbà tí wọ́n sún mọ́ nígbà tí wọ́n sún ojú wọn náà nígbà táwọn ìràwọ̀ wà tàn. ṣé gbogbo ẹni tí ń parọ́ mú ayé láti fún ká a ṣe wípé ní nígbà tí wọ́n sún wọn ìràwọ̀ wà tàn nìyí. gbogbo àwọn ọ̀rọ̀ báyìí yóò mọ̀ pé kí ọmọ tẹ́tí sí agbolé alágbolé yìí. ẹ̀sùn fàgbẹ́sì òbí náà ló ń tọ́wà lẹ́nu rẹ̀. tẹ̀bá àbá kọ́lá tí mo parí ọ̀rọ̀ kọ́lá náà ti dọ̀wọ́ pé ní ọmọ tí ọ̀sẹ̀ bá lọ́kọ̀ kẹ́tẹ́ ń parọ́ ìpínlẹ̀ rẹ̀ nígbà náà tó ń rẹ̀ ń àwọn àwọ̀ wà nǹkan ni. ó ní wọ̀dà àti ìjà mẹ́rin ni wọ̀dà àtàkì àìyílá dákun mọ́tò tún mọ́ pé wọ́n ti máa ṣe bílíọ̀dù lọ́wọ́ o fáyì dájá náà sí ìwọ̀dà ju tọ́ba dọ́mọ yẹ̀kúnnù àbọ̀rọ̀kọ̀ wa àìsìlámù ẹ̀ o sóorí náà ní ìsìlámù ìsìlámù sọ fún wa wípé ní fàtẹ́sì ló ní sáà àti ìmàfíì nígbà tó bìnrin bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ ẹ lọ́sùn mọ́bìnrin yìí lásìkò píríọ̀dù lójú àìkú tó ṣe píríọ̀dù yẹn ní píríọ̀dù gẹ́gẹ́ pẹ̀lú sáńtì ní menstruation yẹn ẹ lọ́sùn mọ́bìnrin ẹ lọ́sùn mọ́bìnrin yìí kò túmọ̀ sí pé ẹ mọ́jọ́jọ́ tó ẹ mọ́jọ́jọ́ ń pọ̀ háyídọ̀ òsì lọ́wọ́ obìnrin kò sí ní orí ìta rẹ̀ tó ń so àmọ́ ìjẹ́ ìjà burú kan wá àtàkì wọn lù fẹ́ bẹ́ẹ̀ èèwọ̀ ni láàmú pé tẹ̀sán kọ́ ni káàmù ọwọ́ burú kan àtàkì ìmọ̀ kó lè bá lé wa ká ọ̀dà tí ẹnìkan bá wá ṣe é tó dé ẹ̀sìn níyẹn kí aburú wọn wá jáde mọ́ ṣé ká ní ìsìlámù parọ́ ni kálá nínú parọ́ so àwọn oníṣẹ́ ìdáhùn ti rí dáhùn ṣàkọmọ́ àdìsí lára wọn rèé wọ́n ti lọ sẹ́yìn olùkọ́ irú tíra títà lọ́ka yìí. mọ̀gbọ́n wọ́n ní nǹkan tẹ̀lé pé ní fáyidá dáná bí mi ìwà láti kọ́ bá dọ́nà yẹ̀fúnù abúrọ̀sọ̀ wá àdìsánà sọ̀rọ̀sọ̀nù abúrọ̀sọ̀. ẹni ní owó ìgbé ní bóyá ẹ̀ńtọ́ bá dẹ́sẹ̀ nìkan náà ń pè ní abúrọ̀sọ̀ yìí. sórí àwọn ọmọ ẹ̀ṣára kan ẹ̀mẹ́bìnú à náà ní o tí a bá rí àwọn àfi ẹni náà wà kọ àlẹ́ ìgbé àbíyù ìgbé àwọn afẹ́ lárúbáwá lárúbáwá nítorí ọlọ́run gbogbo ẹ̀dọ́ ọlọ́run látòkè délẹ̀ àtẹ̀bó àti lárúbáwá àti gbogbo aláwọ̀ àti lábọ̀kọ̀ odidi ẹ̀dá ọ̀pọ̀ ni àtẹ̀jẹ́ láàrin nígbọ́ odidi ẹ̀dá ọ̀pọ̀ ni àtẹ̀jẹ́ láàrin wọn àbíyù ni wọ́n máa ń pè ní àbọ̀ nínú ìtumọ̀ lárúbáwá ìdáni tẹ́ ẹ bá ti wá láti ìgbà láti fún nínú ìtumọ̀ rẹ̀ àti pé ní bàbá rẹ̀ súnmọ́ ìyá rẹ̀ nígbà tí ìyá ń ṣe píríọ̀dù lọ́wọ́ nù síbẹ̀ ní ti wá ní òótọ́ àti kọ́lọ́mọ sàánù àti kọ́lọ́mọ sàánù so ìkẹ́tẹ́ sínú ilé lélẹ́yìí so àwọn ìlú wọn kò jẹ́ kí èèyàn mọ ọrùn tí ọ̀dà pẹ̀lú àwọn èèyàn nínú ìró tí ọ̀dà àti ìsọnù tí ọ̀dà pẹ̀lú àwọn èèyàn sì níyì ìyẹn náà mọ̀ ọ̀dọ̀ kẹ́ńbẹ̀ ìdí òṣù tí èèyàn sọ ọ̀hún.

títọ́lá tí ó ń sọ síkọ̀ ànábì sọ bẹ́ẹ̀ sì ní ànábì ọ̀sọ́. olùkọ́ láti jáde ìrìn àwọn àtàwọn náà fi ẹ̀sùn àwọn ọ̀nà tó ń kà á mọ́sùn mọ́bìnrin sáà yóò fi mọ́ gbọ́ngbò rẹ̀ sọ́yì dáadáa náà ti ń gbìn wà lájú tọ́ba dọ́mọ ìkúnnù tẹ̀sí yọ̀ọ̀yà òwúkọ̀ nínú ìwà tí aspect yìí sáwọ́ kù sí ní pélé sọ́ra nípa àtàlà ànábì náà kọ́ kí ọkùnrin àti obìnrin súnmọ́ra kẹ́lì tí wọ́n máa gbé ọ̀rọ̀ àlàyé báwọn lè súnmọ́ra nǹkan wọn máa gbé jáde sáwọn èèyàn nígbà tí mo súnmọ́ ibi tí wá ṣe rè so nínú nǹkan tó súnmọ́ bẹ́ẹ̀ náà ni pé káwa ń tó ti báwọn ẹ̀sìn máa gbọ́ ìwà ìlóbìtì náà ní pẹ̀lú àmọ́ káwa pé aburú báyìí ló máa àtàkì mọ́ kọ́mọ́ ìyàwó gbọ̀ níbẹ̀ sáyé ẹ mọ̀ ni tẹ̀fí òkò ni wọ́n mú ọmọ àgbẹ̀ amọ́tàdé tó bá ń bọ̀ wá ọwọ́ àti ní pé ní ìtàwọn ọmọ tuntun sínú ìgbẹ́ ìpínlẹ̀ àdéhùn kọ́ lọ́wọ́ lọ́wọ́ bá wa tí wọ́n ti sẹ́yìn ẹ̀wò ṣé ẹni tá a ti bá wọnú ìrìn wọn létí ìkáwá ní tó gbà wá nù mí ìbọ́lọ̀ ní máa dẹ́ta bó ṣe wù kí a máa tàtàrà irú kíra báyìí kí a máa tàkùsí òbí àti irú ìgbà tá a gbọdọ̀ fi ara lákèéjì sínú mi ká mọ̀ òṣòwò وهو ولا تجامع المرأة وقت الضحى والنهار lọ́wọ́ ìyá ẹ̀ta alákòókòta wà yìí àti ìgbà tọ́tọ̀ bá tán gẹ̀rẹ́ gẹ̀rẹ́ ní bí ẹmọ́ tó lóbìnrin sọ ìgbà ká ẹ̀bí ìlú wà láti ẹ̀kọ́ ìmọ̀jì ní ọ̀nà tọ́bá dọmọ ọmọ ìyàwó rẹ̀ wọn náà mọ̀ àwọn kìíní láì ti kí ni láì ti ti jẹ pẹ̀lú ó tún lọ́tọ̀ sí ní àwọn ọ̀rọ̀ ó túmọ̀ sí wípé ní àti gbèsè pé ní igbó lọ́sọ̀lẹ̀ mí ìdá bẹ́ẹ̀ ìfàkùnmọ̀ lọ́sọ̀lẹ̀ mí ìdá bẹ́ẹ̀ ìwàkúwò oògùn owó lọ́sọ̀lẹ̀ mí ìdá bẹ́ẹ̀ àtàwọn ẹ̀jẹ̀ amúlùmí náà wọn lọ́sọ̀lẹ̀ mí ìdá bẹ́ẹ̀ ìrántí àtìsẹ́ni lọ́sọ̀lẹ̀ mí ìdá bẹ́ẹ̀ táwa nígbà tó gbólé tó jẹ́ okùnfà tí èyí kọ́ àwọn òbí rẹ̀ náà okùnfà torí pé kí ni wọ́n tún mara lọ́sọ̀lẹ̀ náà nínú àbí lásìkò dùn á láíláí kò lè tẹ́lẹ̀ èyí wò ní lọ. ọ̀dà mọ̀tò wọ́n láti já mẹ́rin ìmọ̀ láta wà ní ẹ̀sẹ̀ ìdùnnú lójú fún ìwọ́rọ̀ tó á ti yẹn nílá ìwọ́rọ̀ tó lè yí. wọ́n ní wípé kéèyàn mọ́ tó mọ́bìnrin tóbìnrin bá wu àwọn ìyàwó lójú àtẹ̀júkẹ́ fọlọ́ náà kí ọ̀pọ̀lọpọ̀ orí kàǹtọ́ níbi àti mójútó àwọn ìṣílè òrùlé wọ́n òrí kíkà yìí dọ́hùn mọ́ òrùlé dọ́hùn náà máa ń pa àmọ́ gbà mí òye jẹ ẹ máa wà lójú wípé kí ẹ máa wo ìràwọ̀ lójú ọ̀run nígbà tí ẹ bá súnmọ́ ìyàwó rẹ̀ ṣíṣe àwọn àwọn ohun ìgbà bẹ́ẹ̀ wọ́n ní kókí tọ́ba dọ́mọ ọmọ òdì ààbò ìyá ní ìlà ìwọ́rọ̀ tó lè yí yóò ja àṣẹ ọlọ́run àṣẹ àmẹ́bí rẹ̀ ọ̀yàwó gbogbo ẹni tí ń pariwo bíbí àkáàtì gbogbo ní súnà lé lórí ọ̀yà àṣẹ ọlọ́run wọn là ti wù lọ́sọ bẹ́ẹ̀ kì í lè mi o làtúpà nẹ́bí kò ṣe léyìí ìdí wọn ti kúrò léyìí jẹ pẹ̀lú kò sí nínú jẹ́ra àdúgbò tó tó ti bá lọ àgbákò báyìí pàdé àgbákò ọ̀rọ̀ léyìí ọ̀dà mọ̀tò láti dání ìmọ̀rọ̀ ádà fi wọ́tá ti jẹ́ ẹ̀ wọ́n ní ọmọ tèmi ni ọmọ tó mọ́bìnrin nínú àárín inú yàrá nínú ìlú inú ilé inú yàrá rẹ̀ mọ́tò máa ní ìgbàgbé ọmọ ìlú sẹ́ńtà rọ́ọ̀mù bí ní mọ́tò máa ní sẹ́ńtà nù yàrá ẹgbẹ́ sọ ní yàrá lọ́wọ́ ẹ̀jẹ̀ lọ́dún ẹgbẹ́ sọ yàrá yẹn bí òní sí móbìlì ń bẹ̀ fún àti kẹ́ ẹ máa sásìkò rọ̀ ọ̀gbìn kan wọ́n ń bí ogún tọ́ba bí ọmọ báyọ̀ fún olùgbọ́ láti sáré kọ́ ọmọ òun yóò lè ọ ọ ibi kí ni kí ni ìyàwó akọ́lé kí lọ́lọ́wọ́ abilé kẹ́yìn sí irú àwọn ọ̀rọ̀ báyìí yìí àbí tá a láti ìbí rẹ̀ ẹni tó sì dùgbọ́ ọ lọ látẹnu alájí àríwá bẹ́ẹ̀ ní ọdún míì náà láwọn tó gbé àkọsẹ̀ bánu yóò mọ̀ sọ́ra ní pé ọlọ́run kí ló ń bẹ̀ kọ́dà bí ẹni pé kí wọ́n mú gara wọn nílé níbi kí ni níbi àwọn kan tí ọ̀dọ́ àwọn kan tí òbí bẹ́ẹ̀ ní ilé òsì sàn. táwọn sọ olùwàdà àti jáàmì ìlú bá bàtà sí jáàmì ìlú ẹ̀yìn ìgbà tó wà lọ́dọ̀ ولا تجامل المرأة وهي كارهة فيكون الولد عاقا لوالديه ẹlẹ́pẹ̀tì bíi náà irú síra yìí ó tún sílẹ̀kùn lẹ̀ fóbìnrin láti jẹ́nu tí ọmọ fóun kọ orun kọ́kọ́ rẹ̀ wọ́n sọ wípé ní mọ́sùnmóbìnrin mọ́sùnmọ́yàwó ilé rẹ̀ nígbà tí ọba tẹ ẹ lọ́rùn ọba ti bẹ́ẹ̀ súnmọ́ ọmọ òun ọ̀yà àjẹ̀yà jẹ bàbá yọ̀ọ̀yà láì tọrọ tó fi méjèèjì lẹ́nu yọjọ ní tí ò ní tẹ̀ láti ẹ̀ wọn. so ẹ wà máa gbé máa gbé ìtumọ̀ rẹ̀ sí gbogbo ẹni bí ẹni òbí bá ń pa látẹ̀ àti ẹ̀wò láfẹ́tẹ̀lé lára àti òbí irú àti kí ọ̀bá takò ọlọ́run wí ànẹ́bí rẹ̀ yìí lákọ́kọ́ tẹ̀lé náà èyí ń wílé ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní kíní obìnrin tó fúnra rẹ̀ kò gbọ́dọ̀ kọ ohun gbọ́kọ̀ọ́ òtí bẹ́ẹ̀ náà kọ́ kọ́kọ́ ló ní jẹ́ aláàánú pẹ̀lú obìnrin rẹ̀ ìsìláàmù kọ́ wa ẹ̀kọ́ sílé síwájú náà nígbà tí ẹ bá fi ń ṣeré òun ibẹ̀ ló ti mọ̀ pé sọ́wọ́ àyìnbó dàbí òsì ní ìmú tọ́ọ̀bá tí ló ní pélé pé ẹ̀ ló ìmú bẹ lálẹ́ ní yìí o tó wá ní pé arákùnrin sí ìlú ìdí ní òní bàjẹ́ o ó sì kókò sáǹfà nínú ìlú adé ń bẹ̀ o tó wá sí ní síbi màálẹ̀ yájọ òun tó kàn ní ọ̀nà tó mọ̀ pé ẹ ti sí pé à ń bùn nù ibi yìí tí a máa jẹ kàní tí a máa jẹ bàní tí a máa jẹ kàní ibi máa jẹ náà nìkan jẹ nǹkan mi ẹ̀dá mọ̀ bá nǹkan táwọn yóò darí. wàlá ti dá mi mọ̀ pátá wà ní fi yéṣu náà ọ̀run náà fẹ́ẹ́ fún mi wàlá mi jáde lẹ́nu nínú wàsíyà fún yìí náà ni wọ́n ní wípé mọ́tún mọ́bìnrin níbi táwọn èèyàn ti máa gbọ́ ọmọ wọn yà láì mọ̀ kan ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀ kan táwọn òkúrọ̀ ń dà wọ́n jẹ́ táwọn dára tí ń tayé wọn lójú wọn láyé ẹgbẹ́nu ní ọ̀mọ̀ tí ń tún tẹ̀lé táwọn òfin wọn lé ní. irú àwọn nǹkan wọ̀nyí ìbọn náà tẹ̀ wọ́n náà tẹ̀ gbọ́ wò látọ̀ kọ́dà ká mọ̀ tó tó fi mu síra àti gbèdégbèrè káṣẹ òkè ní sínú transmission ètò padà bí ọ̀gbá mi àníkò tiẹ̀ inú àkọọ́lẹ̀ síra àti ìdàmẹ́sẹ̀ gàdàn ìgbèlè táwa pé ní ìjẹ́ sínú transmission ètò padà bí ọ̀gbá mi ìjọba wà lápọ̀ọ́lẹ̀ là ń mọ sí ìrìsítọ̀ sínú transmission rẹ̀ yìí tó gbádùn àti ọ̀gbádùn kò sí lápọ̀ọ́lẹ̀ kápá kò sí lápọ̀ọ́lẹ̀ wọ́n lè fi àwọn ọkọ̀ ọdún tí wò. ìpè nínú ìkọ̀tọ́ ọmọ ọdún yà láì mọ̀ kan òun náà ní pé ká mọ súnmọ́ ya ìtàn yìí tó máa gbọ́. ọ̀pọ̀lọpọ̀ ilé ètò ìdíjú kan ní bí ọ náà fa táyì jáde nínú ilé báyìí pàdé ara pàdé ẹnì kejì rẹ tó dọ́tò sẹ́nu ọ̀nà léwẹ̀ ibi ọmọ sí nínú ọgbọ́n wàrà òun ti bẹ́ẹ̀ náà sára ìgbà kan wà ní gbogbo gbọ́dọ̀ ìgbẹ́ wá ń jẹ́ ẹ dákun tó yọ lọ́run gbà sọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ bá wà tẹ láì lọ àṣẹ ẹjọ́ rìn dáadáa kó lè bá a dé kí ìwà àwọn ìgbéró nǹkan báyìí ọ̀pọ̀ pẹ̀lú nǹkan tí ìsìlámù ṣàlàyé rẹ̀ ìsìlámù ò ọ̀gbọ̀dún nínú mú nà ìbáṣun lẹ́kùn wà á ń tún ìbáṣun lẹ́kùn. àwọn ìyàwó yìí aṣọ ni wọ́n jẹ́ fún mi aṣọ lẹ́yìn náà ti bẹ̀ níbo láà ti lè wáṣọ nínú yàrá wa ìgbà wo láà lè wọ̀ ìgbà ti ní fún yàn ẹ̀yà mọ̀ sọ. wàlá ti dání ìlú àtàwọn àtàtà kúrò ìlà fárìjì fún mi wọ́lá ju

sínú àwọn báyìí oṣù ìlú ṣe wọ́n náà tó mọ̀ kọ́bí yóò nìkó tuntun àwọn òdìkó tuntun kọ́dà àwọn ìgbésẹ̀ míì gan tó ṣe pẹ̀lú tọba wo dáadáa òdì báyìí tọba wo kọ́ǹtì ọ̀jọ́ máa sànà táwa mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sànà ìrìnrìn ní báyìí tó túmọ̀ sí pé wọ́n ti rí ìgbàjáde ìwọ̀n tó ń tẹ̀ sọ́yẹ̀fọ́ mọ̀ tẹ́lẹ̀ olé yìí ẹ tọ́jú mọ̀tì mọ́ gẹ́gẹ́ bí tẹ́tẹ́ ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ìjókòó tẹ̀ ń jókòó ìgbésọ̀ ìjókòó àyíká wà yìí ni pé ní àwọn tẹ́sáwọn àgbàlagbà ṣe káti fi mi ìbátan fún yíṣẹ́ ọ̀tọ̀ta ká ẹ̀ bí tiẹ̀ káti ta akéèké ìṣe ọ̀gá yìí pé ìṣọ́lá kù díẹ̀ ká fikún àdúgbàjọ kú ẹ̀ lẹ́yìn ìṣẹ́nu ẹ̀ kò fẹ́ẹ̀ ẹgbọ́ tí ibi tó ṣe wípé ní ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ ó ju ìfẹsẹ̀múlẹ̀ pé ẹlòmíì ní ọmọ bàbá rẹ̀ ọgbọfẹ ìfẹsẹ̀múlẹ̀ síra pẹ̀lú ìkọrí àti síra àdìsí mi ọfẹsẹ̀múlẹ̀ ọjà dídí wípé ní ọ̀pọ̀lọpọ̀ nínú yí ọmọ bàbá rẹ nínú. ìdí àwọn náà láti gùn ẹ̀yìn ẹ̀lẹ́ni ẹ̀yìn ẹ̀lẹ́ni ọmọ yín náà ni ìdí bàbá mi bá ìdí bàbá mi gbọ́ tó fi kú náà nìyí ọmọ rẹ náà ni wọ́n náà mọ lóyún rẹ̀ fún ìdí bàbá mi gbọ́ bá títí tó fi ṣe kí ni o tó ti padà síwájú ọlọ́run lónìí kò láǹfààní àti ìwádìí oṣù gbàgbọ́ǹdọ̀ bí ìyàwó rẹ̀ ní ọlọ́run sì ní mọ yanjú àárín mi ìtàn lọ́mọ lóòótọ́ ọlọ́run ní mọ yanjú àárín mi láàrin ọkùnrin àtòmìnrin àtòmìnrin tó bá dá tó bá dé obìnrin tó bá dé nínú àwọn tí ò bá ti wíbẹ ọ àwọn tí mo bá ń sọ̀rọ̀ bùkárí kan fẹ́ tẹ kọ́lá tí ó lọ́wọ́ náà fẹ́ tẹ yín bùkárí àbá èyí ni wọ́n fẹsẹ̀ múlẹ̀ nínú gbogbo ẹ̀ ọjà màkà síwájú díẹ̀ sí i. wọ́n ti pé láti já ní ìjọba ata ní lẹ́tà àbíhá wọ̀yẹ́wò màá wọ̀yẹ́wò màá. wọ́n ti mú obìnrin lálẹ́ ọjọ́ iléyà láwọn ọjọ́ tá a máa fẹ́ràn ẹlẹ́yà àwọn òru rẹ̀ lọ́sùnmọ́bìnrin lọ́sùn rẹ̀ náà lọ́sùnmọ́bìnrin wọ́n rí tọ́ ọba fún mọ́bìnrin fọyọ̀ fún nù ìwádàgùtà fáàkàtì náà ọmọ wọ́n jẹ́ nítorí lè tẹ̀jẹ́ lè púpọ̀ yọ ọmọ pàdé ń pàpọ̀ pàdé àà kí ló dé àà ìtọ́lọ́wọ̀ ṣe léèwọ̀ lẹ́sí léèwọ̀ yìí àwọn ọmọ ajínlẹ̀ lákùn àmọ́ àdàkọ́ sọ́nà lọ́yọ̀ ní ilé ilẹ̀ àbẹ́sẹ̀ ń parọ́ mọ́ lọ́wọ́ ọlọ́ni ẹ̀wù pé wọ́n wù yìí táwọn ìjẹ̀rà ọlọ́run tọ́nà sí fún wọn ọjà àìsàn nínú àlẹ́ẹ̀lẹ̀ wà àárọ̀ ọ̀nà ẹ̀wà ráhùn ìwọ̀ ń bẹ̀ ẹ̀rá àwọn ẹ̀tọ́ ń bẹ̀ sọ́nà lórí ọ̀dà fún yìí nàbẹ́ ń parọ́ lọ́jọ́ léyà kí ẹ̀jẹ̀ mọ́ ti jẹ́ kí wọ́n ti ẹ̀jẹ̀ ẹran inú yóò dùn báyọ̀ lẹ́nu kọ́ wá wọlé ó máa wò pé ó sàwá ṣe ní fífa ti tí wọ́n tó ṣubú lura wọn ọlọ́wọ́n ní kọ́ jáde lẹ̀ ọ̀wá nígbà náà kọ́ mọ wọ́n yà tètè tí gbogbo ẹni tí máa pààyàn ní wáyé náà ni wọ́n tún lọ lọ́jọ́ léyà rẹ̀. ẹnlẹ ètò tá ń bọ̀ wá jẹ́ nínú ayé òbí wípé ní irú ohun wọn ni wọ́n tún bíyàn. kádàrá ọmọ kọ̀ọ̀kan nínú ayé bíbọ̀ wá jẹ́ nínú ayé rẹ̀ kò bí kí ni kò bí wípé ní bóò ni wọ́n ti sun rẹ̀ yàkó bẹ́ẹ̀ wọ́n tẹ̀lé nǹkan báyìí súnmọ́bìnrin rẹ̀ ń jọ léyà àlùbáríkà lọ́jọ́ léyà ní ọdún fún gbogbo ẹ̀rẹ́ alápapọ̀ fífẹ́ràn fún ọlọ́run nìyí. otu túmọ̀ sí pé ní ìwà ọ̀dájú là ti ń kẹran àbí ìtẹ̀jẹ́ rẹ̀ bó ṣe wùwá táàbù wá tàkàrà rẹ̀ wá lọ ìsirajì wípé ní à ẹ̀jẹ̀ ti lọ ń pọ̀ lọ́jọ́ orí mi lẹ́tí wá di pé ní ẹni ẹni mú jáde látara tara ẹ̀dá kò síta ẹ̀dí ká tó gbé ìyẹ̀wò lẹ́yìn tó yí pé ní òkè ah, o ṣé nítorí pé ìtẹ̀jẹ́ lẹ́mọ̀ pọ̀ lọ́jọ́ léyà tí wọ́n pẹ̀rẹ̀ léyà káàkiri ìlú ni wọ́n ti wá mú wọn wípé ní ọmọ tá a bá tún rẹ̀ lọ́jọ́ náà òun náà ya àpààyàn ni ìzán tó bá lè pé torí ìyẹn ni wọ́n sọ fún wa wípé ní ẹ̀rẹ̀ léyà tá à ń pa àwọn ìkọ́ ọ̀dájú là ń pa nìyẹn o olùdókòtò kan báyìí wọ́n gbọ́dọ̀ pàdé wa wò wò wípé nínú ilé ìtawà wí àti ìtọ́sọ wípé ní ẹ sọ̀rọ̀ ìfòkọ́dé ń kàmẹ́sì ní ẹni tí ọ̀la ọmọ ọmọ kékeré ọwọ́ afẹ́ àìsà lọ́mọ ọdún méje ìpèdè sọ̀rọ̀ bó ni tó lóyún ànẹ́bí wọ́n ti sọ fún nínú kùránì náà kọ́nà tó wà láì lámúyẹ̀ fìdí náà kọ́dà àtàwọn obìnrin tó ṣe obìnrin tẹ̀lé pọ̀ obìnrin tètè tètè pírọ̀dù ní obìnrin tẹ̀ fẹ́ pọ̀ lẹ̀ ìkẹ́ ìdá tó ń wọ́n ọ̀yà ló wá ya ọ̀daràn báwọn lè fi wá wo eléyìí síra wọn wò ẹ̀sọ́ yóò bọ̀ rí ìròyìn ànábì ní rẹ́pì ìròyìn ẹ̀ ní títí ni wọ́n sọ yìí pé oníṣekúṣe nígbà táwọn obìnrin rẹ̀ bá ti lọ́wọ́ ṣé èyí wù ní káwá wò ní ipò òun ní bú ìsìláàmù ní àdúró eré ìtànkà lọ́wọ́lọ́wọ́ yìí bẹ́ẹ̀ sì ni ipa nẹ́bí máa ń lọ́gbà àwọn ìyàwó rẹ̀ nígbà tá a bá ti kú lọ́ọ̀dù lọ́wọ́ ọkọ̀ sọ wípé náà nẹ́bí bá wọn sùn ìyàwó àìsàkọ́rẹ́ bẹ́ẹ̀ wọ àìsùkùn amúnákùnrin fèrèsì èwo nínú yín gan-an lọ́wọ́ lè pọ̀ túwò ibé ìgbé ara tí ara máa gbé èwo nínú lè pọ̀ túwò ìbáṣepọ̀ mọ́ pọ̀ túwò tiẹ̀ o túmọ̀ sí pé ah, ọ̀yá ní wàá nípa àdébí nǹkan tó ara rẹ̀ tí n bá ti súnmọ́ wọn. adétọ́ ní àdébí súnmọ́ wọn nù ní ẹnu wọn kájọ wà nínú aṣọ kan náà gẹ́gẹ́ bí ọkọ àti àwọn àjọ sùn kápá. ipe pírọ̀dù tó ń ṣe mẹtọ́sọ̀ mẹtọ́sọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí o kò wà fẹ́ ti kájọ kó sí ọ kò wà fẹ́ ti kájọ jẹun kò wà fẹ́ ti kájọ sùn kò wà fẹ́ ti ṣe gbórílé ọtí mọ́ ká fúráàlì. eléyìí yóò bú ìdáhùn eléyìí yóò bú àdìrẹ́bì eléyìí ò gbú ẹni kankan àtẹ̀yí tí ń sọ wípé ní tá a bá fún ọmọ lọ́jọ́ léyà àbí láì fún léyà tó bá dọ̀mọ ọmọ ọ̀yà apààyàn ìwọ lọ́wọ́ agbó ìsìlámù nínú méjèèjì. والبدن جعلناها لكم من شعائر الله ẹran tó tóbi kẹsì kí ni kẹ pàtó jọ kẹ pàtó lóun tó ti di ẹran ọjọ ṣe nínú ìgbìn ẹ̀sìn lọ́wọ́ àrùn irú ọ̀rọ̀ yí báyìí níbi ọwọ́ ń bẹ nínú ìgbàgbọ́ ìlú ìdẹ́kọ̀ wípé ní kí ara rẹ̀ ó dìde jù bẹ́ẹ̀ lọ lọ́jọ́ orí àdínlálẹ́ ẹ̀rọ àgbà nǹkan mi lọ sí i olùsúnyàgbé òun níjẹ́ òun kọ́ ló ń bí mọ́tò mọ́tò jẹ́lẹ̀. ó sì wá di irọ́ mú kò tọ̀rọ̀ lẹ̀ àbíkọ́ lọ́mọ sáà lọ. wọ́n tún ní wàlá ti já mi ìmọ̀ràn àtàkọ́bìlẹ̀ sàlẹ́ẹ̀nì fẹ́yẹ̀ fún olùwọ́lá ti wà àdúgbò àtà ẹ̀kún tó sálámà lórí ìrún mọ́sùlùmí tọ́ba dọmọ ọmọ ní ọdọ̀ káàrí à nítorí ọlọ́run nítorí ọlọ́run ìwọ náà wò ó bí ká tó gbé ilẹ̀ ó sì bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí lóòótọ́ nọ́mà mùsùlùmí òdodo bá ti kò mú bá tó kọ́ lọ kí o. àmọ́ tó bá ṣe wípé ní àdúgbò tá a bá wà àdúgbò tá a bá wà bóyá àná àgbàdé agbọ́n mi o tí yóò ti wá bẹ̀rẹ̀ eré pápá ìlú ìyàwó rẹ̀. ọwọ́ adá àkókò tí wọ́n fi mọ́ra wọn bóyá wọ́n ti wá ń tì rùn mọ́tò lájú oṣù mọ́ bíbí tó bá wá dùn nígbà òmìnira wà tó sáyẹn kẹlẹ ká sọ fún mùsùlùmí gbé ní àsìkò oorun a kì í jẹ́ kí nǹkan mi ò tún wọ̀ pàtàkì inú rẹ̀ pàtàkì inú rẹ̀ òbí ká ti rọ́ gbé e dúró òbí ká ti ń tà níbi òbí dúró ká ti gbé e dúró. gbogbo àwọn òṣèlú yìí ó di pé ní pàṣíálì ń bú islam pàṣíálì ń bú ọmọ èèyàn pàṣíálì ń tojúbọ ní orí onílé ọ̀nà tí ń tojúbọ ní orí onílé wípé ní tẹ ẹ bá ti wá rí bèrè àti kí bàbá ìlànà òbí rẹ bára wọn sùn nìyẹn tẹ ẹ bá ti wá rí àtàjẹ́lẹ̀ àti kí bàbá ìlànà òbí rẹ bára wọn sùn nìyẹn so ọ̀sẹ̀ ọ̀sán ló ń wọlé wọn tẹ ẹ bá ti rà sí ọba ìjọmọdé àdé àtúndẹ́ jọ àwọn tí afa kọ́lá tí ń sọnù ní ojú rí wọn ni àbí kọ́ àwọn tí kọ́lá tí ń sọnù. àbí pé má sùn mọ́ ìrìn lọ́jọ́ iléyà sùsàlùwà. so torí pé ní wọn ò sọ wípé ní kọ́lá tí ń wù nǹkan lọ́sọ̀ọ́ wọ́n ní pé àlébì ṣe àsọ́ọ̀lẹ̀ rẹ̀ fún àlébì. ibi tá a ti gbọdọ̀ láti ìdí kéne eléyìí ti wú òní wípé ní ká gbọdọ̀ máa wọ́n ràn lónìí níparí oníwà láti já mẹ́rin ìbàbọ̀ àtà mọ́sùmọ́bìnrin ákúrò àrùbí ayé nílẹ̀ ṣẹ́rẹ̀ ní alàrúbá tó bá gbẹ̀yìn oṣù alàrúbá tó bá gbẹ̀yìn oṣù láti wẹ́sẹ̀ dé ọ̀sẹ̀ mọ́ni nínú àsọ́ọ́lẹ̀ ẹ̀rọ tí bọ́lá tó ń sọ wípé ní àlẹ́bí sọ fún ìmọ̀ọ́mọ́ àdéhùn wípé ní mọ́tòkì wọ́n fún mọ́ obìnrin rẹ ní wednesday of the month. ife tó bá dùn mọ́ fàyàkùn mùlùwà lágbà àtúwà mọ́ ìwádìí ẹ̀rí ìwádìí ó ti mí ọmọ ní ọjọ́ tó ọlọ́run yọjọ́ tá nẹ́bí yọjọ́ tá mùsùlùmí lápapọ̀. ẹ́ àbá yọjọ́ tó ọlọ́run yọjọ́ tá nẹ́bí yọjọ́ tá mùsùlùmí wọn náà ti sọ̀rọ̀ àwọn oṣù tó mọ̀ òbí ní àbúrò tó wá gbélé yìí kàbá yìí eléyìí ọba tó mọ̀ mọ̀ báyìí ah, ah. àwọn òbí gbá ti rọ àwọn ọlọ́ tó lé kéka àwọn ọlọ́ tó ga jù tọ́ba ń gbọ́ ìdíjà ń ga jù ọ̀gá jù eléyìí pọ̀ níbi kíni níbi pé gbọ́ ìgbè lọ́kẹ́ yìí òbí kí àmọ́ sọ́mọ́ lòun rẹ̀ kí àmọ́ wá ṣe bí ọmọ àti wípé ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń pè lọ́kà mùsùlùmí ọ̀tọ̀ ọlọ́wọ́ káàná ju èmi ní ìjọ orílẹ̀-èdè tó láti oṣù nọ́bà wọn sùn nọ́bà ìyàwó sùn lónìí èyí báwọn òbí wọn ni àwọn òbí wọn yẹ tọrọ ni àwọn òbí wọn yẹ tọrọ ni wọn wọn ti wà ní àtọ́lé ànẹ́bí káànẹ́bí sọ̀rọ̀ ànẹ́bí ọ̀sọ́ eléyìí ó ànẹ́bí ọ̀sọ́ eléyìí ó ẹ̀yẹ parọ́mà ànẹ́bí mìíràn fífọ àdìsí mọ́rì yìí kìí ṣe lára pẹ̀lú ìbùkọ́ táwọn tí wọ́n já wọn àgbà àgbà àfà tó ṣe gbé ńlẹ̀ wá bí ìyá àti ìlú wọn nú ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ àdìsá nẹ́bí ti fẹnu kò wípé ní àdìsá wà bí ọlá làbẹ́ àrẹ tí ọ̀gá kan wá jáde káyọ̀ kan wá mú mi lára rẹ àbí káyọ̀ kan kọ́ yọ agbádá kọ́ yọ bàjẹ́ kọ́ sọ́ọ̀tù wá lára rẹ wàá mú sẹ́nu àgbàgàlà bí ìgbà bá sẹ́nu gbọ́gbá máa tẹnu ní lọ́sọ̀ yìí mo kọ́ rí ọwọ́ àfẹ́lẹ́ ilẹ̀ tẹ́yìn rẹ̀ wọ́n máa lò ládùúgbò nílé kọ̀ndẹ́mù rú nǹkan bẹ́ẹ̀ àbí wọn máa fi sọ̀rọ̀ nílé kọ̀ndẹ́mù rẹ̀ lọ́fà tó ṣe wípé ní àdúrà tẹ́lẹ̀ mi ò ká pàṣẹ ìṣe ọ̀pọ̀lọpọ̀ wa náà pé mo ní ní òní bẹ́ẹ̀ eléyìí sì ni ọba tọ́lá sinanigba muhammed musalman bọ́ọ̀rù alihamudulilayi kọ́dà àwọn àkóòdù súnú fún kọtíra kan kọtíra kan ọkọ̀ wípa rẹ̀ gbogbo àwọn ọ̀nà àgbà àwọn tí ìsìlámù ṣe lé ìwọ̀n ní wàá ti súnmọ́tò lè wọ̀ ni wọ́n. àmọ́ gbogbo tó kù yìí tí wọ́n lọ kó sínú kọ́dà tó ń yí dákùnmọ́ dáhùn yìí lọ ní àti ìtẹ̀lé tó báyìí torí pé ní tá a bá lọ bí ọmọ ọdún yàtọ̀ sí pé ní kò sínú àkọọ́lẹ̀ pàtó bẹ́sẹ̀ mọ́lẹ̀ tá a bá lọ bí ọmọ ọdún tó ní pé àwọn òbí rẹ̀ tó rẹ̀ ń gbà báyìí tí ò wá níbẹ̀ ṣé fún wá ní dáwọ́ pẹ̀lú ànábì sọ́ọ̀nù ọ̀gbọ́n wa lè wọ sẹ́gbà ibi tí wọ́n ti wá níbi sọ́ọ̀nù bàbá rẹ̀ èyí táwọn wá ṣe yìí tó wá níbẹ̀ abánábì náà máa parọ́ sàmẹ́lì ẹ̀ parọ́ ànábì sí ibi tó wọn bá débi wọn mọ tó ní alifábẹ́tì wọn mọ tó alifábẹ́tì kù lápẹ̀rẹ̀ amsa bá a ta àwọn tó nílẹ̀ táwọn lórí pọ́ọ̀pù wọn kò kọ́lá tí wọn náà kù ẹ̀dá pẹ̀lú ẹ̀dá kọ́lá tí wọn kò nù síra tí wọn dáhùn fún wọn kọ́ bẹ́ẹ̀ bá ti wà lọ́kọ́ bẹ́ẹ̀ ẹ lọ sí ẹ lọ rí ẹ̀díìkì rẹ̀ ó dáa púpọ̀ gan ẹ lọ rí ẹ̀díìkì rẹ̀ ó rí tó ní irú àwọn ilé àdílé bílẹ̀ nínú ẹgbẹ́ jáde kọ́mọ́ tó wà lóní kùránì yorùbá tí ìjọba lárúgbó jáde nígbà tó wọ́n jáde rẹ̀ ni òtí rántí kan bẹ̀rẹ̀ sí ní ṣe pé kan bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sí wọn ike iṣẹ́ àwọn bàbá kan kìnnìkan kìnnìkan aláró fáwọn náà aláró lè aláró kìnnìkan so wọ́n mẹ́fà dìgbò ní sálọ́wọ́ gba alókùn wọn ní permission wọ́n lọ mọ ní kíra tí adamu hmm, kíra tí adamu ní lọ́wọ́ yìí bóyá kẹ́ ẹ kó kó lọ́jà tí kọ́ mọ̀mọ́ àmọ́ àbí kẹ̀sì dọ́dọ̀ kẹwàá rí ẹ̀dí ìrẹ̀kẹwàá lọ́ọ̀ṣẹ̀ pípọ̀ àti lọ́ǹkì síra kọ́là tó wù mí o àwọn kan tí ò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti wọ́n ti lé o àwọn tó rí bẹ́ẹ̀ kọ́ o àti ìfilẹ̀ síbẹ̀ tọ́ba tó ti gbọdọ̀ pé nínú àwọn tó ń pa níbi ìsọ̀nbí ọba fẹsẹ̀ múlẹ̀ àbáyọ ọba fẹsẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbá ti rí nítorí àjò tó síra báyìí lórí bí níke kí n fẹsẹ̀ mọ̀ kó lẹ̀ ètò ìgbẹ́ bá lọ rẹ̀ dídì ìtọ́kọ̀ mẹ́ ìtọ́kọ̀ mẹ́ lẹ́yìn ìgbàdàgbàdà máa tàn ṣáà wá àmì ìtẹ̀síwájú ìbìtà kàràdà lóṣù nílé nítorí àkókò ọjọ́ so bí ẹ eh, yóò ṣe mọ nù mí alhamdulilah ó sì kù sáàtà kankan nígbà tó kú bíi wákàtí kan ṣùgbọ́n nígbà tó ń tó kù yìí ni àwa lè fi gba kọ́ọ̀lù àwa náà. nọ́mbà tá a pèsè ẹ̀rọ àpò. the bluetooth device is ready to pair. ẹ̀rọ nọ́mbà tá a pèsè náà ni zero seven zero fifty seven thirty two thirty four.

àbẹ̀lọ́ sùnìkánì wọ́n tàhálà ìfẹ́ òtọ́rọ̀ ìfẹ́ àlékún àgbọ́yé ẹ̀sìn ìfẹ́ ká àṣàlàyé tó bá jẹ́ ìdíjú ká mú kó ló rẹ̀ tó bá lùkọ́ wá nífẹ̀ẹ́ yìí ọlọ́run kó wọ́n ṣàṣe àrùn fún àkójá abánilójúlérè orí ìdájú lọ́wọ́lọ́wọ́ yìí tó ṣe gbé ní àfihàn ṣàlàyé rẹ̀ báwọn èèyàn ilé ìlọ́fẹ̀ẹ́ múlẹ̀ ilé ìlọ́fẹ̀ẹ́ múlẹ̀ ni àbẹ̀lọ́ wọn bá wọ́n wípé ní kó tó má ṣàlékún ìfúláṣ pẹ̀lú tí ń bọ̀ nǹkan méjì tọ́jà àdúrà yà sí fún un ẹ̀dá kẹ́ máa ṣàdúrà fún wọn lọ́pọ̀lọpọ̀ àdúrà kẹ́ máa ṣàdúrà fún wọn lọ́pọ̀lọpọ̀ àdúrà ni wọ́n kà á tà sí kọlọ́dáwọn náà wọ́n yí kọlọ́dáwọn náà wọ́n yí ẹ̀nà tó wọ́n lóògùn kan láàkà lẹ́yìn bá tẹ̀lé lẹ̀ kẹ́yìn tó sì dáàbò ní ọkọ mọ́ ìfẹ́ gidi bí ó sì mọ̀ pé ìfẹ́ ẹnu ìtọ́tọ́ lágbára púpọ̀ ìfẹ́ ẹnu ìtọ́tọ́ lágbára kíkọ̀ lọ èyí tí ọba lè kó sì fọ ẹ̀yìn ní bá títí kó sì dín ẹ̀yìn bá títí kó tó wá gbọ́ ojú gbígbé ní bẹ́ẹ̀ bá tó kókò ìrìn rẹ̀ lẹ́nu ọjọ́ léyà ọmọ rẹ̀ ó yà tẹ̀lé ẹlẹ́ kó sì mọ tẹ̀lé àbí kó gbogbo ẹ̀mí máa gbogbo ìjọba yóò rí bẹ́ẹ̀ èyí tẹ́ ẹnu ni àgbọ̀lọ́wọ́ sànù wa ọlọ́wọ́ náà lórúkọ. nígbà tí ààrí fọ́ọ̀nù kan gbà ni wọn padà lọ́wọ́ ẹ máa ṣàdúrà fún ìgbà wọn fún wọn kọ́mẹ̀tì lẹ́yìn sixteen kọ́ra wọn sàánù ìkàdáyé ṣàkóso ìlú kọ́lọ̀ ọlọ́ni lọ́pọ̀lọ́ ṣèlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ló ní ọmọ nínú ọgbọ́ àlékún tọ́lọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ rẹ̀ fún yín. àtúntò bá a pè ní nọ́mbà zero seven zero fifty seven thirty two thirty four thirty four zero seven zero fifty seven thirty two thirty four thirty four ẹsẹ bá yẹ ẹsẹ bá yẹ ẹsẹ wọn kọmí ìfúnjẹ bá dà ẹgbẹ́ yà wọ́n ti dúró bí ọ̀rọ̀ yìí bá wọn lẹ́wọ̀n yìí torí ẹ̀rọ pé ọ̀rọ̀ ń gbà lẹ́yìn yìí máa dún yẹn títí ọmọ kókó mọ̀ ọ̀gbìn yẹn lọ látara ẹbí yẹn lómi yẹn lọ́dún mọ̀ kọ́mí ìfúnjẹ à bóun ní kiri wá ní ẹ̀ṣọ́ àdúgbò yẹn kí ní ẹ̀rọ yìí wà lórí ó sì mọ̀ pé ní sábà sọ pé nǹkan báyìí níbẹ̀ tó náà bá ti gbà àdúgbò òun ti sọ́wọ́ òun náà lẹ̀ kí ló ní gbígbà lẹ́lẹ̀ sí bóòlù ilé ní bí ọjọ́ ìjọ kan tẹ̀lé ní pàdé náà mo bá lọ́kọ̀ wá tọ́wọ́ ju ọlọ́run lórí ní dábọ̀ fọlọ́run wọ́n sábà ń gbé máa ń dá áńtà fún ilé ọ̀rọ̀ níta bọ́tù kí ló fẹ́ sọ fọlọ́run ọ̀gá àdúrà ilé ti dábọ̀ fọlọ́run ilé yìí kú òní pé ní iṣẹ́ táwọn bàbá kan ṣe ni wọ́n mú bí kò sì pé ní iye tó dúdú wẹ̀sì táwọn mú fi ṣe ni hmm? náà kí ni òun náà là ń kó láti fi gbogbo wa náà ṣe ìgbà wọn kò sí sàánù wa kò ní ìfẹ́ wa wọn ṣàfihàn wa lẹ́nu ìgbà yìí lọ kò jẹ́ ká gbẹ̀rù lọ tó ṣe kí tó bá gbọ́ ọ̀rọ̀ tó dáa jù bẹ́ẹ̀ ni wọ́n máa tẹ̀lé wọ́n jẹ́ ọkọ̀ kọ́kọ́ mọ̀ sí kí ìfẹ́ ní ó ní ìyáyé bá ti lọ ọmọ sàní wa lò nǹkan dáadáa wọ́n ló rẹ̀ wọ́n òòlù yóò dàgbé àwọn ọmọ ẹgbẹ́ pé àdìsí nọ́mbà ò tàbí àkókò ti pé báyìí. káàkiri ẹ̀ àwọn ń bọ̀ yé ẹ̀ ẹ̀ tẹ́lẹ̀. Hello. Ah, ojú yìí. Hello sẹ́ ń gbọ́ báyìí. Àwọn ìsìn. Ṣé ń gbọ́ báyìí? Àbújá ń bọ̀. Ok, ok, àwọn náà ń bọ̀. Ah. Ìṣẹ́ náà ń bọ̀. وأنا بسأل الله خير أنك يا اللهم آمين سبحان الله Wọ́n gbà bá ń pè é. Oyè ìgbésẹ̀ wà lórí ìgbésẹ̀ tó wà lẹ́yìn ní wọn kò ní ojú rẹ̀ tó yé kéye ètò lágbára nígbà bàbá lè lò bàbá lè lò tó wà lẹ́yìn. àwọn tó bá lè lò wọn kà lè hmm. hmm. àbí ọwọ́ mi ló lè nìyẹn. wípé وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ẹ̀ṣọ́jọ́ nínú àkórí ọ̀rọ̀ wọn àwọn ti ka tíra yíwá yìí fi ọ̀rọ̀ bí ogún ọdún sẹ́yìn ni bí bàbá àwọn tí ń sàǹdọ̀ àwọn náà làwọn rí bí àwọn ilé yóò fẹ̀ múlẹ̀ àwọn ilé yóò dà tó òun nínú títúrọ̀ ọ̀nà mi nínú àdámọ́ tọ́lọ̀ dáwọ̀ ọmọ ìyàmọ́ náà ní pé ní ntọ́ bá dáa ọlọ́run bí á mọ̀ ọ́n ntí ọba da ọlọ́run máa jẹ́ ká mọ̀ mọ́ ọkùnrin tó ń pélé bí ntí ọ̀dà bá ti ń pélé kété ń pélé kété ń pélé kété ra wọn lẹ́yìn náà bá ti ń bá ti ń bá ti ń bẹ́ kó mọ̀ yóò padà wá palẹ̀ mọ́ ìyìn mọ́tẹ́ òdòdó lówó ọgbọ̀dọ̀ wà lára àti ìpadà wà tí òǹdí ẹ̀dùn tí ìpadà wà ní ìlú ìtọ́ wa dáa mọ́ àtúntò tí ọba dáa bani sọnù àdìsígbé ní ilá ọ̀la ayé àyùkùn àlùbáni wọ̀lá ayélujára nìkan ilá náà ó ṣe ìbànújẹ́ wa ní òkè nínú èyí tí ọ̀dà onímọ̀ àti dédé tọ́gbọ́n bá fẹ̀ lọ rẹ̀ lọ́kọ́lọ́ ọ̀dà sàánù wà láwọ̀ ó ṣàlékún ìdúró dédé àti ìnífẹ̀ẹ́ fún ọ̀dà lọ́dà sí fún wa àwọn akẹ́kọ̀ọ́ tó ń pè nínà ọlọ́ba ṣàlékún dára fáwọn náà bọ́lá tó àdúrà fún wa lẹ̀ ọlọ́ba àdúrà bẹ́ẹ̀ bá wa náà àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fẹ́ẹ́ tó wà ń tàn lọ́dà ṣàlékún dára fẹ́ẹ́ náà ọba ṣàlékún ìṣọ̀rẹ̀ fún yàtọ̀ gbogbo àwa ètò wa ti àjọ níbi ìtọ́ àjọgbọ́n àbáyé. Include mother. Up include mother. Táwọn náà fẹ́. Which is like a three to twelve. Táwọn náà tó ń bọ̀ lásán. Which is like a connected successfully. Táwọn náà tó ń bọ̀ lásán ni wọ́n ti ń tẹ̀lé àbí tí wọ́n ti tẹ̀lé darí táwọn kọ́mẹ́tì lẹ́gí ti dílé ẹ̀ àǹbẹ̀lọ́ nǹkan wọn náà ti pọ̀ lọ́ọ̀ ẹ̀ àǹbẹ̀lọ́ nǹkan wọn náà. Sọ nítorí هذا وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته